òṣìṣẹ́ ọlọ́run tọ̀nà láàrin ọ̀tọ̀ máa ń sọ pé nọ́fílà ń bẹ láàrin gbogbo ìrun pípé gbogbo ìrun pípé àti ìtọ́mọ̀ nọ́fílà ń bẹ láàrin gbogbo ìrun pípé àti ìtọ́mọ̀ nọ́fílà ń bẹ láàrin gbogbo ìrun pípé àti ìtọ́mọ̀ fún ẹni tí ó bá fẹ́ bùkọ́rí àti mùsùlùmí gba àdìsí méjèèjì wá. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته Adúpẹ́ fún ẹlẹ́dàá wa, ọba ó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti kí ìrun tàárọ̀ yìí abẹ́ ọlọ́run ọba àlekè ọlá kò fún wa ní àgbọ́yé kó gba ẹ̀rùn náà ní bàádà fún wa dáadáa yìí tó ti ṣe fún wa kí ọ̀kan kan kó mọ́ bàjẹ́ ń bẹ̀ àlékún dáadáa kó ṣe fún kálukú wa báàbù fọ́gbì súná ní rọ́ọ̀tì bá máa àlùfàrọ́ọ̀ì àkórí ọ̀rọ̀ tí wọ́n máa sọ nínú àwọn àhádì tó wà ń bí ni ọlá tó ń bẹ fún àwọn náfìlà tó wà pẹ̀lú àwọn ìrun ọ̀ranyàn fọ́dùlù súnmọ́ ni ọ̀rọ̀ tí bá máa àlùfàrọ̀ ìrun táǹkì lójúmọ́ ó pín sí bí ọ̀nà mẹ́ta. alákọ̀ọ́kọ́ ni èyí tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn dandan gbà ma a máa rọ̀ bí ìṣáárí àlàwájú ìlìzàm ọlọ́run pàṣẹ káàkì àṣẹ ìsìwà àṣẹ ọ̀ràn ẹ̀yàn dandan gbà pé ẹni tí ò bá ṣe yáàfàm ó tàn máa jẹ ó ń tàn máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ó sì ti ṣe kí ni ó ti lẹ́tọ̀ọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́run yastahiqul iqaba yastahiqul iqaba ó ó ti lẹ́tọ̀ọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́run tó bá sì ṣe yòsáàbù á san lẹ́san ìdá fa'ala ó ìmtìsáàlá nígbà tó bá ṣe nítẹ̀láṣẹ tọlọ́n kìí ṣe pé ó ṣe nítàlẹ̀ awò àbí ti kárí ni àbí nítorí ayé tó ń wá ṣùgbọ́n ń ṣe nítorí tọlọ́n yóò sáàbù àsàn lẹ́sàn àwọn irun yẹn ni irun márùn tá a ti mọ̀ sọ̀látò sóbọ́ àtúnkè sọ̀látò fàjìrí irun àárọ̀ rọ̀kà àtàn rákà méjì ẹlẹ́ẹ̀kejì sọ̀látò zuhuri ìrun ọ̀sán arba'u raka'atin rákà mẹ́rin ẹlẹ́ẹ̀kẹta ni sọ̀látò làásùrì ìrun rọ̀lẹ́ láti mọ̀tẹ́lẹ̀ náà arba'u raka'atin rákà mẹ́rin ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ni sọ̀látò lè mọ́gbèrèdè ìrun àṣálẹ́ sàlátò raka'at rákà mẹ́ta ni ìkarùn ni sọ̀látùl ìṣà ìrun alẹ́ mọ̀ sí tó náà jẹ́ arúgbáú ọkà àti rákà mẹ́rin náà èyàn gbọ́dọ̀ pa kankan jẹ́ ńlẹ̀ kò sì sí ìgbàláyè láti kí méjì rẹ̀ papọ̀ láì ní ìdí nínú rẹ̀ ní ìrìn àjò nínú rẹ̀ ní kí bóyá ó gbàgbé pé ó wà lójú ayé báyìí tàbó gbàgbé ó sùn bóyá èèyàn ti sùn ní nǹkan bí aago mọ́kàn láàárọ̀ ní ìsìn nílẹ̀ Yorùbá yìí ó wá lọ jí ní nǹkan bí aago márùn-ún rọ̀lẹ́ tí wọ́n pé zuri ti kọjá asiri tó ti ń lọ yóò kí zuri àtàsiri yẹn pọ̀ ìgbàláyé wà fún yìí tó lásìkò tó jí nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ <clears throat> òun náà ni táwọn ìnira kan bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí òjò rọ̀ ojú ọ̀nà tá ń gbà lọ mọ́ṣáláṣí ti wá bóyá ó ti orí bákàbákan táwọn èèyàn bá wá kí zoo wọn ò ní fẹ́ padà fún asiri tàbí gbà tá ń kí lọ́wọ́ lójú bẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbátẹ́gùn fẹ́ àbí òòrùn yẹn ti ẹ̀gbóná jẹjẹn àwọn nínú àwọn kan tó lè mú èèyàn sí méjì wọn papọ̀ ni ẹlẹ́ẹ̀kejì nínú irúfẹ́ ìrun báǹkì òní mọ́ amọ̀rọ̀bì ìṣáárí aláwájí ìrọ̀ ìrì ìlìzàmù ọlọ́run pa á láṣẹ pé ká kì í ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe tọ̀ràn yẹn dandan gbọ̀n ẹ kí o ṣùgbọ́n kì í ṣe tọ̀ràn yẹn irú rẹ̀ ni àwọn ìrun tí wọ́n pè ní asunan arọ́ọ̀tìbà àwọn ìrun náfìlà tá a máa kí tẹ̀lé tàbí ṣáájú àwọn ìrun ọ̀ràn èèyàn mára àrùn tá a sọ yìí ẹ̀rí kan wọ́n sọ pé ìmáàmù ráàtìbì àbí àwọn tó ń kírun àrọ́ ọ̀tìbà àwọn ìrun so ìmáàmù ráàtìbì mọ́ṣáláṣí ráàtìbì àrọ́ ọ̀tìbà ànàwáfíì àwọn àsúnan àrọ́ ọ̀tìbà àwọn ìrun táǹkì ṣáájú tàbí lẹ́yìn ìrun ọ̀ràn èèyàn àwọn ni kejì ọlọ́run tún pàṣẹ rẹ̀ ṣùgbọ́n àṣẹ yẹn kì í ṣe ti ọ̀ràn yẹn dẹ́dẹ́gbọ̀n nínú àwọn ìrun wọ̀nyẹn náà ni àwọn bíi ìrun duha ìṣirọ́k sọ̀látù ìṣirọ́k ni ìrun tó máa ń wà tó jẹ́ àǹfààní fẹ́ni tó wá sí mọ́ṣáláṣí ní àárọ̀ láti kírun ṣubú lẹ́yìn tó kírun ṣubú yẹn tán kò wá jáde ní mọ́ṣáláṣí ó ń ṣe àfikáàrù ìrántí ọlọ́run bíi pé ó ké Qur'an tàbí ó ṣe la ilaha illallah tàbí ó ṣe subhanallah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tàbí ó tẹ̀ ń ka nípa ọ̀rọ̀ ọlọ́run ká pa ẹ̀ tàbí ń kọ́ àwọn èèyàn tí oòrùn fi wá yọ tí ìṣù oòrùn fi yọ tán the is completely formed ìmọ́lẹ̀ rẹ̀ yẹn ò tí ìmọ̀ múyàn lójú ní ó fùpá tí wá ti wá jáde tán tó bá dìde lásìkò náà tó ń yan mẹ́fílà aráàkà méjì ò là ń pè ní ìṣọ́ọ̀k ànábì ní irú ẹni bẹ́ẹ̀ yóò gba ládàá rómúrọ̀ kan àti hajj kan ìtumọ̀ rẹ̀ kọ́ ni kó ti dà lájì kó náà ti ṣe múra ọ̀tàbó ti ṣe hajj ṣùgbọ́n òdiwọ̀n ẹ̀san tó máa gbà fún nọ́fílà tó yàn yẹn ni ẹ̀sán tí ẹni tó ṣe umra gbà ẹ̀sán tí ẹni tó ṣe hajj gbà irú ẹ̀ náà lákọ̀ fún un náà àmọ́ kò ní sọ pé òun ò lọ hajj mọ́ tó jẹ́ ká tẹnu mẹ́lẹ̀ láwọn míì tí wọ́n ṣe nǹkan gbọ́ tí wọ́n sì ṣe ní mímọ́ wọ́n hàn kò ní ìdí káwọn lọ mọ́kà mọ́ kẹ́yàn ká tó máa na owó bítíbitì owó mọ́ kó lọ mọ́kà wọ́n ti yan nẹ́fílẹ́ aráka méjì ní mọ́ṣáláṣí kódà ojoojúmọ́ ló ń ṣe ló lájì nínú mọ́ṣáláṣí àwọn wọ́n ti sọ pé ájì àti tẹ́ńbà ti lè yẹ náfìlà náà kò ní ìdí ájì mọ́ a ò sọ bẹ́ẹ̀ o wọ́n ń sọ òdiwọ̀n ẹ̀san tó wà fún ènìyàn irú ẹni tó bá nírú ìgbàgbọ́ yẹn wípé tẹ́yàn bá ti yẹ náfìlà aráka méjì ta kò ní ṣọ́ọ̀kì kò ní bùkátà sí ájì mọ́ bí wọ́n bá ṣàlàyé fún pé kò rí bẹ́ẹ̀ lẹ́yìn tọ́rọ̀ ti yé e, tó bá tún ń tẹ̀síwájú kò ní jẹ́ mùsùlùmí má wà ń sọ́lá wà sọ́mọ̀ kódà kó máa kí òun tó máa gbà rẹ̀ irun rẹ̀ tó ń kí òfútù fẹ́ẹ̀fẹ́ ni àwẹ̀ rẹ̀ tó ń gbà àdánù lásán ni ó kàn fi bí para rẹ̀ ó dẹ̀ fi ògbẹ́ngbẹ̀ra rẹ̀ lásán ni torí pé ìgbàgbọ́ tó yẹ tó ní yóò fi jẹ́ mùsùlùmí ó ti ó ó dànù ẹlẹ́ẹ̀kẹta àwọn kan mú àwọn àyẹ̀ wa ni ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nọ́fìlà ni ìta ń pè ní asúnan almutlakọ̀ tàbí tá a lè pè ní anawafil almutlakọ àwọn ìrun náfìlà tí ò sí àdáyanrí fún pé àsìkò báyìí o làá máa kí onítọ̀ nǹkan dédé jókòó kí ni mò ń ṣe lẹ́kọ̀ọ́ sí yọmọ ìyànà fílà fọ́lọ̀ lẹ́yìn náà wà lé ní ìkàrí aago mẹ́sàn-án àárọ̀ bóyá tísà ni lásìkò ọlídé kò sí ìgbàsán tó ń ṣe lé láàárọ̀ kò lọ oko kò lódò àbẹ́yàn ti ẹ̀jẹ́ oníṣòwò businessman ni bọ̀ tó ògbó òun fẹ́ sinmi ọ̀sẹ̀ kan òun ò travel àbẹ́yàn jẹ́ oníṣẹ́ ọwọ́ tó ní ìtì ìlọ bí iṣẹ́ báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó kàn dédé wó sun lọ́jọ́ òun ti ẹ̀yàn náà fílà fọ́lọ́hún òun ni wọ́n pè ní mọ́tò látọ́ kò sí títà lè pè ní iye wọ́n fílà báyìí ni kó yàn gbòrògbòdì wa kò ní ààlà kò ní òtẹ́ kan tí wọ́n fi gbé gbogbo ìta kọ́kọ́ sọ yẹn ló níye tí ó jẹ́ ní oṣù náà téèyàn máa rìn ṣùgbọ́n mú fúlákọ̀ yẹn èyàn ò ní nọ́mbà èyàn èyàn fún rárá rẹ̀ ó pé ó ti rẹ̀ ní báyìí kìí ṣe kó ti sú mi nọ́bílẹ̀ ìsúyàn ó lè rẹ̀ èyàn gẹ́gẹ́ bí kùránì ṣe ń súyàn láti ké ṣùgbọ́n ó lè rẹ̀ èyàn gbòrògbò ti wà báyìí tí wọ́n lọ kó ti sùn kó yẹ gbàgbọ́ ẹ̀ wò ṣòro àwọn nọ́fìlà ìlà ń pè ní mọ́tòlákọ́ àbí bí kéèyàn kan wò pé ah, owó wọn ni jàre jẹ́ kí èèyàn nọ́fìlà méjì kí n fi bẹ́ẹ̀ lọ́n kó jẹ́ kí n bí mo ṣe ń lọ kó jẹ́ bá àánú ẹ̀ pàdé jàre kí n ti máa ń bọ̀ nílé kí n ti ra nǹkan ọbẹ̀ dání kí n ra epo dání kí n ra gàrí kí n ra dùbọ́ kí n ti gbogbo àló jẹ́ ńlé láti bí ọ̀sẹ̀ mẹ́ta ojú jẹ́ tí ń tì nínú ilé gan ìyàwó ti béèrè béèrè irú ìyẹn náà ara mọ́sílákọ̀ ni ó kàn ronú pé jẹ́ di mọ́sílá méjì kejì bẹ́lọ̀n àbí o fẹ́ lọ gbaṣẹ́ kan bí a wọ́n ní kó wá woṣẹ́ kan wọ́n lẹ̀ ní ṣùgbọ́n yìí mẹ́ta lẹ fẹ́ wo ọlọ́run jẹ́ bọ́ fi mi lọ́wọ́ kó ti bàlùbáríkà sí o ló bá yan náfìlà aráka méjì àbí mẹ́rin àbí iye tó bá wù ọ́ ló lọ fi ń tọrọ nǹkan yìí àwọn mọ́tòlákọ̀ ya. tàbí yàn sákàndínlé ronú pé mo fẹ́ ilé tí wọ́n wá ń sọ ń bí ni asunan àrọ́ọ̀tìbà àwọn náfìlà tá a máa ń yàn ṣáájú tàbí lẹ́yìn kí ni ìran ọ̀ràn àyàn ìyá táǹpẹ̀ ummu habiba ummu habiba ó rẹ̀ gangan bíntù àbí sufiyan rọ́mlá bíntù àbí sufiyan àbú sufiyan ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó tètè gba islam kò gba islam títí fatu maka tó bá náà lè jagun bá dúró ó gbogbogbò lókòó kò gba islam títí fatu maka ọmọ rẹ̀ ìgbà tó di mùsùlùmí ọmọ rẹ̀ tí ń jẹ́ rọ́nlà rọ́nlà yìí ànábì wa fẹ́ sallallahu alayhi wa alihi wa ọmọ rẹ̀ tí ń jẹ́ rọ́nlà yẹn là ń pè ní Ummu Habiba nígbà táwa náà máa sọ pé ìyá ìyá ìyá kan bí bẹ́ẹ̀ náà làwọn náà máa pè ya ó sì bá súnà mu kódà bẹ́ẹ̀ kò sí láì bínú ká máa pè ní ìyá kìíní kan àkìyàrí ká máa pè ní ìyá rì kí àlewórúkọ ọmọ kan gẹ́gẹ́ bí ìyàwó Aisha radiyallahu ta'ala anha tó jẹ́ ìyàwó ànábì sallallahu kò bímọ kankan bá ànábì a ò sì rí àkọọ́lẹ̀ kó lóyún fún rí ṣùgbọ́n nínú hadith ẹ̀rí an ummil mu'minin أم عبد الله عائشة رضي الله تعالى عنها قالت ẹ̀rì wọ́n sọ pé mú Abdullah ìyá Abdullah ta ni wọ́n ń pè ní ìyá Abdullah yẹn Àìṣà kò sí bí ma fánàbí so kò sí tó burú nínú ilé tóbìnrin kan bá bí ma káwà orúkọ ọmọ kan ká ma tún fi pé ìyá Ishaq ìyá Ismail ìyá Ibrahim ìyá Abdullah ìyá Abdulrahman ẹni tí ó bí ma ní okò kàn wá tí ó ń pè náà lájọ wọn fi kọ́lọ́n kó ṣàánú wa òun ló ní radiyallahu ta'ala anha sami'tu rasulallahi sallallahu alaihi wa sallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kíkẹ́ àtọ́lọ́lọ́ máa bá tó ń sọ báyìí pé ma min muslimin kò ní sí mùsùlùmí kan yùsọ́lì lillahi ta'ala kulla yawmi tó máa ń kí ní ojoojúmọ́ nítorí ìtọ́lọ́run sí ń táyé ní olùwárí àmì ìsìnà táyé aṣọ̀rọ̀ta rọ̀kàátàn tó máa ń kí ní fílà rákà méjìlá lójúmọ́ tàtọ̀ wàn tí gẹ́rù fàrídọ̀ tó jẹ́ ti ná fílà tí èṣe tọ̀rán ayáwó ìlà banàlọ́ òlà òfẹ́ ìsàn fìlìjẹ́nà àyàfi pé ọlọ́run ó kọ́ ilé kan fún nínú kíni nínú ọgbà àlìjẹ́nà pòrògbódìé ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọ ìlà búniyàlá òbẹ́ ìtùn fìlìjẹ́nà lèdè lárúbáwà láàrin lèyàn wọ́n kọ́ kan fún ọgbà àlìjẹ́nà àkọ́kọ́ bá kọ́fẹ́ gbọ́ inú àdísì kásáré mú ni pé ṣẹ̀fẹ́ àdísì kan wà tánà bí sọ pé mọ̀ bá náà lè lá ìbá ìtàn bá náà láhùn láhùn bá ìtàn fìlìjànà ẹn tó bá kọ́ ilé kan fún ọlọ́run láyé ọlọ́run ó kọ́ ilé kan fún náà àjẹ́nà ilé tí wọ́n gbà lérò yẹn ni mọ́ṣáláṣí kódà ríwáyà míì sọ pé béèyàn báyé fọ́lọ̀ torí ìtọ́lọ́n láyé kódà kó má ju ìtẹ́ ẹyẹ lọ hàn àfiwé nìyẹn kó má ju ìtẹ́ ẹyẹ bó ṣe kéré mọ́ kó sáfìjẹ mọ́sáàtì ọlọ́run kọ̀ lẹ́kàn fún ọ̀nà náà gbà jẹ́ náà àwọn tálíkà àwọn olòṣì àwọn aláìní wọ́n wá rò pé àwọn ò lè rí lẹ́kàn tí wọ́n kọ̀ fún wọn lálùjẹ́ nítorí pé àwọn ò lè rówó kọ́ mọ́sáàtì àǹfààní rí tí ẹ̀nà bá fẹ́ jẹrú àǹfààní láìrówó kọmọ́ṣọ́láṣí kí ẹkọ́ lè kan fún sínú ọgbà àlùjẹ́nà fún èèyàn èyí ó máa gbìyànjú kó yan náfílà àràká méjìlá lójúmọ́ méjìlá yẹn kì í ni pé ẹ̀ẹ̀kan náà ni wọ́n gbà lérò pé èyí ó kàn dìde dúró bí irú bá ṣe kí súgbì ìtàn sí kí wọ́n yan náfílà àràká méjìlá tàbí ó yá ń gbà pa kí mọ́ gíríbì tán kíṣà ètò tó ló wá yan náfílà àràká méjìlá tàbí lẹ́yìn sọ̀látù zuhuri kálà sáàrì tó tó ló bá yẹn náfílà alákà méjìlá àbílẹ́yìn asùnmí ló kùkùn kìí ṣe èyàn kìí ṣe rápá àwọn náfílà táà máa ń yàn ṣáájú àbílẹ́yìn ìrun yẹn lójúmọ́ táà bá kà á papọ̀ tó pé méjìlá tó ń tàn kí òní àdíìsì yìí sọ. Mọ̀rùkú wa. Àdíìsì tó tẹ̀lé 1111 ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún kan lé kan. oni hmm? wa ani ibn umar radiyallahu anhuma ọmọ kọlọ̀mbá ni yọ́nú sí bàbá àtọmọ bàbá ni umar ọmọ rẹ̀ ń jẹ́ abdullah tí wọ́n ti wá sọ pé ọmọ umar abdullah ni wọ́n gbà lérò kí wá yóò nìkan ni wọ́n ni bí o ṣùgbọ́n tí ti ń kàdí ìtàn ní tí wọ́n dá ń kọ rẹ̀ ni wọ́n gbà lérò ó láwọn ọmọ mi ò ṣùgbọ́n tó wéyẹ pé ọmọ Umar tí wọ́n fowókọ rẹ̀ sí ẹni fi ń gbà lérò mi torí pé ó jẹ́ ẹnìkan tí ìmọ̀ tẹ̀lé súnà ànábì kún lójú tó sì fi ọwọ́ kókó tó fi mu tí ò bọ́ yẹpẹrẹ mu rárá tí kì í sì fojú rí náà súnà à nínú ìṣesí rẹ̀ kan <laughs> wọ́n ló mú ràkúnmí tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ó débi kànga kan ó wá fi yí kànga yẹn kú ewó ló tún ṣe tó tún bí ipò àràmọ̀dà owó tún lè ó ní mo rí ànábì tó ṣe bẹ́ẹ̀ lèmi náà tún ṣe bẹ́ẹ̀ <laughs> kò mọ̀ dí kankan mo sáré fánàbì tí èmi náà ṣe òkè fọwọ́ mùsùlùmí òun ló sọ pé ìtumá ní kọbílà mo kíkẹ́ àtọ̀lọ́lọ́ máa bá rákà méjì ṣáájú zóòrì wàràkà àtẹ́yìn ní bá àdáhá ó sì kí náà rákà méjì lẹ́yìn zóòrì wàràkà àtẹ́yìn ní bá àdàlì jùmọ̀ a mo kí rákà méjì lẹ́yìn jùmọ̀ a ó ní mélòó mẹ́fà wàràkà àtẹ́yìn ní wàrọ́kà àtẹ́yìnì bá àdàlẹ̀ ìṣà àti méjì lẹ́yìn ìṣà ó di mélòó mẹ́wàá pẹ̀lú méjì sáàmọ́ kí ṣáájú ṣúbì ó di mélòó gbogbo ẹni tó bá lè yan àwọn náfílà ìlójúmọ́ pé òun làdíìsì tàkọ́kọ́ yẹn ń sọ táwọn àpá ṣàlàyé nìyẹn máa tún sọ méjìlá tí ó kọ́kọ́ sọ pé ọlọ́run kọ̀ lé kan fún náà ìjọ́nà yìí èyí yìí pẹ̀lú kí ètà kí láàárọ̀ ìká tó kí ṣúgbù ìyẹn tẹ́ń tó kí yẹn lójoojúmọ́ bẹ̀rù ọlọ́run ó kọ̀ lé yẹn fún ó ní abúlẹ́bìnú mọ̀ kí mo ló sọ ó ní mo kí pẹ̀lú ànábì lọ́kà àtẹ́yìn ní kọbílà zórí ha méjì lẹ́yìn zuri ó di mẹ́rin rákà àtẹ́yìn ní bá àdàlè jùmọ́ à méjì lẹ́yìn kíni lẹ́yìn jímọ̀ ó di mélòó ó di mẹ́fà rákà àtẹ́yìn ní bá àdàlè magribi méjì lẹ́yìn magribi ó di mélòó mẹ́jọ rákà àtẹ́yìn ní bá àdàlè ṣáà méjì lẹ́yìn ṣáà ó di mélòó ó di mẹ́wàá pẹ̀lú méjì ìtàkọ́kọ́ máa ń kí ṣubú yìí ẹlòmíràn a lè béèrè pé ìjọ tí ò bá wá ṣe jọ jímọ̀ nǹkan yóò wà lọ jẹ́ rọ́kà àtẹ́yìní kọ́bílẹ̀ àlàásùrí gbogbogbò yóò wà lọ mọ́ jẹ́ rákà méjì ṣáájú àsìrì yóò wà pé méjìlá padà ẹ̀pẹ́ jímọ̀ yẹn lẹ́yìn jímọ̀ ìkanni tòjọ́dọ̀ ìsìjímọ̀ nǹkan yóò wà mọ́ jẹ́ méjì ṣáájú àsìrì tó làwọn afá fi panupọ̀ wallahu alam wípé méjìlá ni rákà méjì ṣáájú ìrun ṣubú rákà méjì ṣáájú zúrì rákà méjì lẹ́yìn ìrun zúrì ó mẹ́fà bẹ́yìn rákà méjì ṣáájú asiri ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn magribi ó di méjìlá àwọn ìrun rákà méjìlá yìí òun ni àdíìsì tàkọ́kọ́ tí ìyàwó rọ́mùlà bíntu àti sùfìyàn tó jẹ́ wọn àbí bá ń sọ wípé ànábì ní sallallahu alaihi wa alihi wa sallam ma min abdin mùsùlùmí yusalli غير فريدة إلا بنى الله له بيتا في الجنة رواه مسلم ما مسلم بضعة mùsùlùmí kan ẹrùsìn ọlọ́run mùsùlùmí kan ò ní kí àwọn náfílà rákà méjìlá kan lójoojúmọ́ kó bá sábà rẹ̀ yẹn ni pé kó dún ní mẹ́rin kó má mọ́ pàjẹ rárá lójúmọ́ àyàfi kọ́lọ́run ó kọ́ ilé kan fún nínú ọgbà àlùjánnà kọ́lọ́run ó fún wa ní àgbọ́yé rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tó àdìs tó parí báàbù yìí àkórí ọ̀rọ̀ pé fọ́dù súnnẹ́ni ọ̀tìbà ọlá tó wà fún àwọn súnnà táà máa ń yan ìrun náfìlà ṣáájú àti lẹ́yìn ìrun ọ̀ràn yàn aláàrùn èyí tó kàn rẹ̀ ni wọn abdullahi bono mugofal mugofal ní ẹ̀kìníyàn abdullahi bono mugofal tọ́rọ́dí allọ́wà àti orúkọ ẹlú fàmílẹ̀ ni kọ́l olùgbàgbé kọ́lá Rasulullahi sallallahu alaihi wa alihi wasallam òjíṣẹ́ ọlọ́run kíkà tọ́lọ́lọ́run máa bá sọ báyìí pé bayna kulli adhanayni salatun bayna kulli adhanayni salatun bayna kulli adhanayni salatun qala fi thalitha liman sha'a muttafaqun alayh alimurọ́dù bil àdánín alìàdánú wà lè kọ́ọ̀mà ó sọ abúláàdúnù mugọ́fàlì ó ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam jíkẹ́ àtọ́lọ́lọ́wọ́n bá ó sọ pé bayna kulli àdánín àdánín salatun láàrin ìrun pípè méjì náfílà wà ìrun pípè láàrin ìrun pípè ìkáàmà àti ìkọ́ọ̀mà tẹ́bí mọ́ náwà rí ṣàlàyé gbogbogbò ìgbà tásìkò oorun tó ni wọ́n pèrún wọ́n pè wá pé awá kírun kìí ṣe pé ńgbà tásìkò oorun bá tó gangan ni wọ́n ní ká mọ̀ sáré kí wìrìwìrì lẹ́bà àwọn ẹlòmíì sí máa sọ aago mẹ́rin ni wọ́n lálàásárì wọlé o aago mẹ́rin lámọ̀ ká làásárì a jẹ́ pé ẹ ti pèrún nígbà tí òun ìtì ìwọlé fún àpẹẹrẹ ká sọ pé aago mẹ́rin gangan làlásàrì wọlé akànṣe ìkọ́mọ̀ lásìkò yẹn ó fi hàn pé a ti lọ pẹ̀rún nígbà tí àlásàrì ò ti wọlé gẹ́gẹ́ bí àwọn tó máa ń lo kọ̀ǹpútà láti sọ pé àlùkò ìrùn kan tó mo kàn fẹ́ mú àpẹẹrẹ wá ní o bóyá kọ̀ǹpútà sọ pé aago márùn-ún àbọ̀ àárọ̀ ni ṣubú ìtó mọ́ṣáláṣí yẹn wọ́n ti ní àwọn ti sọ pé ànábì ní ká máa kírun ní àsọ̀látù fi awwali waqtiha àkọ́kọ́ bẹ̀rẹ̀ àsìkò ìrun kákíù tó wá ti di bá sáàsì báyìí wọ́n kàn ṣe kọ́ mọ̀ ní ìrun wọn yẹn ò correct àsìkò tó tó yẹn gangan lẹ́lọ pé ó tó ń pè yẹn ni níta ní ìlàn ìkéde ni ìyẹn jẹ́ announcement fún àwọn èèyàn pé àsìkò ìrun ti wọlé o àwọn èèyàn ó wà á sálọ àlá nílé wọn tẹ́bá àwọn àdíṣà ti kàfẹ́yìn lẹ́yìn tó bá ṣe àlọ́ àlá ń lé ara rẹ̀ tó sì ṣe dáadáa fàásánà lùdó tó ṣe àjọ àlá náà dáadáa tó wá ń lọ sí mọ́ṣáláṣí kò sídìí kankan tó fi ṣàlọ́ aláìsí tó fẹ́ lọ sí ìrun ọ̀ràn èèyàn ìrun jẹ̀mọ́ ní mọ́ṣáláṣí kí lànà bì sọ ẹsẹ̀ àkọ́kọ́ tó bá gbé kí ni wọ́n ní wọ́n fi ṣe wọ́n fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ èkejì tó bá gbé ń gọ́ wọ́n mọ̀ fi ṣàgbéga fún ní ọ̀dọ̀ ọlọ́run títí títí tí ó fi dé mọ́ṣáláṣí tàwọn yóò wá ṣàlù aláyẹn wọ́n máa bọ̀ àwà wọ́n tún wá yan nẹ́fìlà mọ́ṣáláṣí wọ́n kọ́kọ́ yan tahiyyatul masjid nẹ́fìlà pé èmi náà wá mọ́ṣáláṣí mo kí mọ́ṣáláṣí wọ́n ṣe wá yan nẹ́fìlà yìí wọ́n wà á jókòó lẹ́ni tó ń retí pé ìmáàmù ń bọ̀ wọ́n wá lè wá yanrú nẹ́fìlà tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mutulak tí ò ní gbèdéke péye nọ́mbà báyìí wọ́n sì lè jókòó kan máa ṣàkàr lẹ́ni tó ń retí imam àwọn tó wo ẹlòmíì sálù àlá rẹ̀ já lọ́nà nígbà tó ń bọ̀ máa wá mọ́ṣáláṣí tí mo sọ pé àwa tí à ń bọ̀ wá kírun jàmá mọ́ṣáláṣí kò yẹ káṣẹ̀ máa wá sálù àlá mọ́ṣáláṣí àlọ́ àlá mọ́ṣáláṣí omi tí ń pa sí mọ́ṣáláṣí fálọ́ àlá wà fún irúfẹ́ àwọn èèyàn mẹ́ta ẹni àkọ́kọ́ ó ń bọ̀ láti ilé àlọ́ àlá rẹ̀ já lọ́nà ó fẹ́ túnṣe ẹni kejì ó ní arìnrìnàjò tí ń lọ ẹni ẹlẹ́ẹ̀kẹta lẹ́ni tó ṣe pé bóyá kò rómi nílé wọn ṣàlù àlá ó ti wá òpó mi ó wà mọ́ṣáláṣí torí pé téèyàn téèyàn bá ń wá mọ́ṣáláṣí wá ṣàlù àlá ẹ̀san tá a sọ yẹn àbí ládá yẹn ó máa máa pàdánù ẹ̀ lójoojúmọ́ pàdé ẹ̀wòrú ẹwà dúró ládáhùn kó kẹsàlù àlá lẹ́kọ̀ọ́ mọ̀ bọ̀ wọ́n mọ̀ pẹ̀ṣẹ̀ rẹ́rẹ́ ẹ wá wo iye ẹsẹ̀ téèyàn fẹ́ gbé iye ẹsẹ̀ tún ẹ̀ṣẹ̀ tí wọ́n parẹ́ ẹ wo iye àgbéga téèyàn ò ní lójoojúmọ́ kéèyàn wá mọ̀mọ́ ṣàlùwàlá wá láti ilé sẹ́ni pé ó míìsì púpọ̀ sọ ọlọ́mọ jẹ́ ká míìsì tó bó ṣe rí nìyẹn àmọ́ èèyàn ṣàlùwàlá wá láti ilé kò túmọ̀ sí pé kò nírun o yóò kàn pàdánù àwọn láàdáa yẹn ni so ànábì wa ń sọ wípé láàrin ìrun pípè yẹn bí wọ́n ṣe pè rún àti kí wọ́n tó ṣe ìkọ́mọ̀ rákà náfìlà wà ń bẹ̀ rákà méjì jẹ́bó ṣe sọ́gbà bàbá máa kà síwájú níbi náfílà mọ́gírídì ṣáájú mọ́gírídì jẹ́ pé wọ́n máa ń sọ pé wọ́n pé mọ́gírídì ilẹ̀ ẹ̀rì pàánà bí ó sọ pé láàrin adan àti ìkọ́mọ̀ ẹ̀kí ti mọ́gírídì ẹ̀kí náfílà aráka méjì àbẹ́bí máa mọ̀ sọ kì í ẹni lẹ́ẹ̀mẹ́ta ilé ilé ó sọ lẹ́ẹ̀mẹ́ta ni tó tó náà wọ́n pé mọ́gírídì ilẹ̀ yẹn ò sínú ẹ̀sìn wa àmọ́ bí wọ́n ti rí nígbà náà ṣùgbọ́n wọ́n máa yan náfílà ẹ̀rí àdís anas tó padà á padà kàn wájú tó sọ pé nígbà ayé àwọn sàábé ọmọdé ni anas bùnú mọ́lẹ̀ àwọn èèyàn ò yí bí ọmọ ọdún méjìlá sí mẹ́tàlá lọ́ngbà tánàbí kú tánàbí jáde láyé ó wá ń sọ̀rọ̀ àwọn àgbààgbà sàábé abubakar umar usman gbọ́n pé tí wọ́n bá pe mọ́ndírí ẹ̀rí wọn tí wọ́n mọ̀ sáré lọ́wọ́ ṣọ́lá sí wìwìwì kálukú wà máa mú ẹ̀yìn òpó tó wà mọ́ṣáláṣí láti lọ yan lẹ́fílà tẹ̀ torí pé wọ́n ní fẹ́ káwọn èèyàn gbáwájú wọn nígbà tí wọ́n ń kírun lọ́wọ́ kò la sọ pé ẹgbá kọ́kọ́ dé mọ́ṣáláṣí kó máa lọ sáfò wájú ògiri wájú yẹn yóò jẹ́ dàgá fún wọn ní lè gba wájú ẹ̀ ni ó dùn yóò mọ̀ kó nira báwọn èèyàn ẹ tó bá mọ̀ òfin ẹ̀sìn àti wọlé òdògùn rògbé irú ẹni yẹn tí ò bá dáa ni ká lọ sẹ́yìn ká rọra fọwọ́ tì síwájú àmọ́ kéèyàn yẹra fún ẹ́bò ó lè jáàyàn lẹ́bò látẹ̀yìn òṣòrọ́rọ̀ lè mọ́ yìí <laughs> ẹwà fún yẹn ẹ̀ka tàbí ká lọ wáyé ká sọwọ́ sí báyìí pé kó bọ́ síwájú mọ́ kò nira báwọn èèyàn kódà ìlúmí ní mọ́kàdún bí ẹnu ọ̀nà ni ó ti dúró tí ó lọ wọn yẹn náà sílà ọ̀dọ́ wọn lè tẹ̀ lórí mọ́lẹ̀ yóò bá kúrò ń bẹ àwọn tó ń ṣe tàwa lọ́rọ̀ kan ṣáá anábìnrin ah, nẹ́fìlà aráka méjì ṣe kí ni ó wà ń bẹ̀ kọ́lọ̀kù fún alágbọ̀yọ́ rẹ̀ àwọn àdíṣ mẹ́tẹ̀ẹ̀ta tó wà lábẹ́ àkórí ọ̀rọ̀ inú nínú Riyadu Solihin kọ́lọ̀kù fún alágbọ̀yọ́ rẹ̀ ju bá ti ṣàlàyé rẹ̀ lọ èyí tó bá mú bẹ̀ ó wá látọ̀dọ̀ ọlọ́run ọlọ́mọdún wà ládẹ́ èyí tí kó sì dáàbòbò ẹ̀yin náà níbi àṣìgbọ́ kó máa tọ́ wa sọ́nà kó má ṣì wá lọ́nà láéláé ọ̀gbánà takọ̀bálì mi náà iná kan tó sẹ́nu adékùn sọ́láńtùlà kílẹ̀ wíṣà o tí a bá kí magribi tán àwa tí kí ṣáì èyàn wá mẹ́ nẹ́fìlà aráká mẹ́wàá ṣẹgbọ́n mú wí ó wá lọ mú méjì ti ṣúgbìyàn ó kà mọ̀ mọ̀ ní rárá ìyẹn kọ́ ni àdísì yìí ń sọ kò wá sọ pé ẹni tó yànná fílà aráka mẹ́wàá lẹ́yìn mọ́gíríbì ò ní gba ládáa pó yànná fílà mẹ́wàá fọ́lọ́run ṣùgbọ́n kìí ṣe ilé ìgangan ni wọ́n sọ èyí tí wọ́n sọ ni mo ṣàlàyé pé méjì méjì méjì yẹn méjì ní ti ká tó kí meji àárọ̀ ṣúgbì méjì ká tó zuri méjì lẹ́yìn tàbá kí zuri tán méjì ṣáájú meji méjì lẹ́yìn magribi méjì lẹ́yìn shine ìyẹn ni wọ́n ń sọ òtùmọ̀ méjì láyìn táwọn àfáà sọ nìyẹn ẹni kílẹ̀ tó sọ̀rọ̀ máṣín mú bọ́ta máṣín yẹn jẹ gbọ́ta ó yá kàn hmm. ok ìbéèrè yìí ni pé àwọn ìfẹ́ mi ti ṣàlàyé ẹni ẹmọ ẹ̀yàn ẹ̀yàn ẹni tí tí mo ṣàlàyé ìbéèrè wọn ni mo fẹ́ ṣàlàyé fún wa ṣẹ̀gbé àwọn ohun máṣínì yẹn ò ní jẹ́ agbọ́ mo ní ní tí wọ́n sọ ni pé àwọn ẹnìkan wà èyí tí mo ṣàlàyé ó ti yàn ó ti yàn méjì lè ká ṣáájú ṣúbì ó ti yàn méjì ṣáájú zúrì ó ti yàn méjì lẹ́yìn zúrì ó ti yàn méjì lẹ́yìn ṣáájú asiri ó ti yàn méjì lẹ́yìn magribi yóò sì tún yàn méjì lẹ́yìn ìṣáì wọ́n ní ǹjẹ́ ó wá burúkú wá tún lẹ́yìn tó ti kí méjì nǹkan kó tún wá kí mẹ́wàá lẹ́yìn magribi kò sáburú kankan bẹ̀ yóò gbà aládé èèyàn lọ́dọ̀ ọlọ́run lọ́tọ̀ ṣùgbọ́n àdéhùn ká àkọlé méjì àkọlé kan fún àlùjànnà yẹn wà fáwọn méjì méjì méjì tó ti kí yẹn kò sí fún mẹ́wàá yẹn gbogbo sí akáláṣe yẹn pé ó wá ṣe é ṣe pé mẹ́wàá tó ń kí yẹn lè jẹ́ kí ó wà ní Jannatul Firdaus tó bá dún ní mẹ́ ó ṣeé ṣe kó jẹ́ kó wà ní àlùjánnà tó ga jù kí ni ìdí tá sọ bẹ́ẹ̀ arákùnrin kan lọ bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé òun fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun fẹ́ jẹ́ alámúlétí ẹ aládùúgbò rẹ̀ ní àlùjánnà gẹ́gẹ́ tí ànábì wa sọ pé àìní aláàmẹ́fíkà bí kásọ̀rọ̀ ti ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìforíbalẹ̀ yẹn tí ọ̀pọ̀lọpọ̀ náfílà mọ̀yánfílà tó pọ̀ èèyàn lè jẹ́ kéèyàn lọ wà ń bẹ̀ yàtọ̀ sí bàájù mo kàn mú wá ní ẹ̀tọ́ yẹn náfílà púpọ̀ ní ọ̀yánfílà ẹni tó bá dẹ̀ lẹ náfílà ó dọwọ́ rẹ̀ máa gba àwẹ̀ yàtọ̀ sáwẹ̀ ọ̀ranyàn ni o láàmìsìlàlà láàmìsìlàlà kò sírú ẹ̀ kò lẹ́gbẹ́ tó rárá rẹ̀ tó lẹ náfílà tó fẹ́ jẹ́ aládùúgbò ànábì lálùjẹ́ náà kó máa gba àwẹ̀ monday thursday àwẹ̀ mẹ́ta ní oṣù ìyẹn ní ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrìnlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ojú ọ̀run àwọn àwẹ̀ tí ó ti wà ní súnà yẹn àwẹ̀ ọjọ́ àràfá àwẹ̀ wíwá àwẹ̀ yẹn yóò mọ́ kó máa gbà ó tún wá lè máa gbà wọn míì láwọn ọjọ́ míì gan fún rárá rẹ̀ mo rò pé ti yé wa ń sìn tó kọ́lọ̀ fún alágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀. sáà èyí tànà bí dún ní mọ́jú ìtànàbì ma sábà kí ní tààjúdù ní rákà mẹ́wàá yóò wá ti ẹyọ kan lè yóò jẹ mọ́kànlá mẹ́wàá yẹn yóò kí ní méjì méjì tó bá kí méjì yóò sàlámọ̀ yóò kí méjì yóò sàlámọ̀ yóò kí méjì yóò sàlámọ̀ di mẹ́fà yóò kí méjì yóò sàlámọ̀ di mẹ́jọ yóò kí méjì yóò sàlámọ̀ di mẹ́wàá yóò kí ẹyọ kan lè lórí wítìrì ìyẹn ní í ṣe jù Aisha ànábì ti yan mẹ́tàlá rí ó ti yan mẹ́sàn-án rí ó ti yan mọ́rùfó ti wà ṣùgbọ́n èyí tó dún nímọ́ tó bá sábà ò ní mọ́kànlá yìí wallahu a'lam so bí ó ṣe rí nìyẹn sá ó dáa وصلى الله على نبي ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واهدنا وافقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته tí mo sọ nípa ìrọ̀ kìí ṣe tí mo sọ yẹn sọ láti ìṣirọ́kì rákà méjì ni kìí rákà rọ́kà àtàlífàjìrì wọ́n ń pè kí níkan ní rọ́kà àtàlífàjìrì yẹn ni rákà méjì táà kí ṣáájú lẹ́yìn ìgbà tí ti wọlé ṣàpé à ń bá òru bọ̀ ní ìpínlẹ̀ ti ṣú àti sùn lẹ́yìn ṣáì ají àyàntà jude tí alfajiri bá ti wá jáde alfajari jáde wọ́n máa pèrún nígbàtí wọ́n pèrún pé alfajari ti jáde yẹn èyí tó gbajúmọ̀ jùlẹ̀ Yorùbá ń bí ni kí wọ́n sọ pé ẹ̀kẹ́ mọ́ pé àsàlátù ẹrù náà náà mú àwọn èèyàn mọ́rùkú tí wá ń sìn olóògbàjúmọ̀ jù tí wọ́n máa ń ṣe Ah, astagfirullah tí ó rùn gbọ́ nígbàtà ń bá àkíṣà àbí àti yànnábílá ìṣẹ́ àti sùn àti wájí àyàn tàjúd wọ́n mọ̀ ń pèrò kan kálìfàjà tó yọ bí ní mi kódà àwọn mi aago márùn kú ṣẹ́jú márùn ti pín àwọn míì aago márùn kọjá ṣẹ́jú mẹ́wàá àsìkò yẹn tàjúùdù sì ń lọ ṣùgbọ́n nígbà tí àlùbájàrí bá wá jáde wọ́n wá pè ìrun ẹlẹ́ẹ̀kejì láàárọ̀ nílẹ̀ Yorùbá èyí tó gbajúmọ̀ ni pé wọ́n á ṣẹ̀wá fi àsàlátù àìròmínà náà àsàlátù àsọ̀láàtò ọ̀ìròmìnà náà ìrun kíkí olóore ju orun sísùn lọ ìgbà yẹn làlfájìrì jáde fún àwọn tó bá mà nínú àwọn mọ̀hábín tó rẹ́ lómi kan máa pè aago ní máa wò pàápàá àwọn àsìkò kan bẹ́ẹ̀lẹ̀ Yorùbá tá pé ṣúbí ò ní tó ti ti mẹ́fà kọjá àṣẹjú márùn kò ní ìgbà ti ti mẹ́fà kọjá àṣẹjú mẹ́wàá báyìí kí irú àwọn àsìkò yẹn àwọn àsìkò kan bọ̀ aago mẹ́fà làlùfájàrí ó jáde ilẹ̀ yìí bá wà yìí tó bá ti wá jáde ńgbà yẹn láṣẹ̀ṣẹ̀ wá kí rákà méjì rákà méjì tá kí yẹn là ní rákà àtàlẹ̀ fájìrì rákà rákà méjì ti fájìrì ó ní olóṣè kejìlá rẹ̀ ẹ̀kí tó ń kà méjì ṣáájú ṣúbì lọ́kàtà alfajiri méjì ṣáájú zúrì méjì lẹ́yìn ṣúrì méjì ṣáájú àlásìrì méjì lẹ́yìn magribi méjì lẹ́yìn ìṣáì ó pé méjì lábẹ́ Ìgbọ́n bàtà mẹ́rin lẹ́gbìn ní zuri hadithi wà nígbà àdébẹ̀ wájú mẹ́rin ṣáájú zuri mẹ́rin lẹ́yìn zuri gbogbo ẹ̀ ló sì ní àlàyé ọ̀kan bẹ̀ fi ṣáájú yẹn ànábì lẹ́nìyẹn máa wà àlùjánnà náà mẹ́rin lẹ́yìn zuru ànábì lẹ́nìyàn ò ní wọ́ná ẹ̀rí gbà tàbá débẹ̀ sọlá ilẹ̀ ṣẹwárí ìtẹ́yìn kí lẹ́yìn mẹ́rin yẹn dágbé mẹ́rin lẹ́kí lẹ́yìn mẹ́rin tẹ́ kí before zuru ẹ̀tùn wá kí mẹ́fà mẹ́fà yẹn jẹ́ mútúlákọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn àlè mútúlákọ̀ mẹ́fìlà tẹ́ kàn déédéé yàn fúnra yín ẹgbàá ládẹ́ ṣùgbọ́n kì í ṣe rọ́ọ́tíbà kìí ṣe irúfẹ́ náfílà ìpín kejì tí mo sọ ìtàǹkì ṣáájú ìrun ọ̀ranyàn tàbí lẹ́yìn ìrun ọ̀ranyàn tàbí ètò ti ní àsìkò kan tá a ṣe àdáyanrí fún mẹ́fà tẹ́ lọ ń kí lẹ́yìn mẹ́rin zúrì yẹn kó tó di báwọn èèyàn dé yẹn lẹ́yìn ṣáájú zúrì lẹ́yìn mẹ́fà tẹ́ ń kí lẹ́yìn tẹ́ ti kí mẹ́rin ẹ̀tọ́ wá ń kí mẹ́fà sí mẹ́fà tẹ́ kí yẹn ò sí nínú àwọn irúfẹ́ náfìlà tá à ń ṣàlàyé ìyẹ́ jẹ́ ìtẹ́yìn fúnra yíyàn láàáyù gẹ́gẹ́ bí tí mo dá yín lóòun lẹ́ẹ̀kan nígbàtẹ̀ bèèrè mẹ́wàá lẹ́yìn méjì ti ẹ̀yìn mẹ́wàá mẹ́fà tí torí ọ̀rọ̀ tí mo sọ pé ànábì sọ fún ẹni tó ló fẹ́ jẹ́ aládùúgbò ànábì ní alìjẹ́nà tánàbì ní àìní aláàánà fìká fìká sọ̀rọ̀ ti sùjú ràn mí lọ́wọ́ lórí ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náfílà tẹ́lú pé náfílà tí ń tún fi ń pọ̀ sí báhùn tó sì sọ pé káyàn tó sì sọ ẹ̀san tó ń bẹ fún èyí mẹ́fà yìí ẹgbẹ́ náfìlà yìí ti ń pọ̀ sí mẹ́wàá lẹ́yìn méjì tánà bí sọ ní àtàbá kí mẹ́gbìrì tàyàn tó kí mẹ́wàá tí ń pọ̀ sí èyí tó wá dájú ní kọ́lọ̀un fún èèyàn ní okun àtagbára ó fún wa lálàáfíà ó sì jẹ́ kẹ́mi ogun lórí dáadáa èyí tó bá mú jù ní pé ká mọ èèyàn déédéé kó mọ́ jẹ́ dákú rekú òyàn lónìí odidi ọjọ́ mẹ́ta ọ̀tún ó tún yàn sáà fún bí ọ̀sẹ̀ kan àbóṣù kan odidi oṣù mẹ́fà ó tún pàtì ní ìsọpẹ́ ń bẹ́ẹ̀ ń ṣàlàyé ni tọ́lọ̀n kó ṣàánú wa ṣùgbọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè dún mọ́ mímọ́ rẹ̀ subhanallah àdíbí wà náà pé tọ́lọ̀n nífẹ̀ẹ́ sí jù nínú gbogbo iṣẹ́ olóore ní èyí téèyàn dún mímọ́ almulazamatu àléyàn àwọn àléyìn kéèyàn ó dún kó mú lọ́kùnkúndùn kó mọ́ mọ́ gílẹ̀ nígbà kọ̀ọ̀kan àyàfi bóyó wà lórí ìrìn àjò tí ò rí ṣe tàbí ó ṣàárẹ̀ tí ò lágbára hadith zed ti wá tánàbí sọ pé ẹni tó bá ti wá dún nímọ́ àwọn iṣẹ́ olóore yẹn tó mú lọ́kùnkúndùn tó bá rìnrìn àjò tí ò rí ṣe wọn ó kọ ládàá rẹ̀ lẹ̀kú ṣe tó bá ṣàárẹ̀ tàbó ṣàìsàn tàbó ti ẹ̀rẹ́ kìí ṣe fáìsàn mú kìí ṣe pé kò lálàáfíà ó lálàáfíà pé ó kàn rẹ̀ ẹjọ́ náà ló bá sùn wọ́n ò tún ti kọ́ fún kó ṣe torí pé bí o torí pàmọ́ bí ní mukiman almustafiran alkamakol ò bá wà ń lè ò bá jìnà ò bá lọ ìrìn àjò ní tó bá fi rí ṣe torí ìdíwọ́ kan wọ́n kọ ẹ̀sán rẹ̀ lẹ̀ torí pé ká ní nǹkan ò lọ́wọ́ tẹ́lẹ̀ yóò ṣe wallahu a'lam